kò ju nǹkan tí nǹkan náà wọn nǹkan tí sheikh wa tí wọ́n wọ́n tọ́ka nígbà tí wọ́n bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ wọn nígbà tí nǹkan náà wà fáwa pé ọkùnrin agége nì ní ajá tí ń gbó so mo bí ìbéèrè yẹn náà ni àwọn àfáwa fẹ́ jẹ́ kí wọ́n tan ìmọ́lẹ̀ sí. Alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كي آه، kí أن rí شعبورو tí ó سنرو كي aburú tí ó ń da òun ni a mọ̀ sí alùwàlá wẹ̀lbàrọ̀ kódà ẹni tí irú nǹkan báyẹn bá ti kú ní ẹ̀mí rẹ̀ tó ṣe kó tó bá rẹ̀ ti ń ṣaburú sí ẹ̀sìn ọlọ́run inú ò ní bí kẹ́nìyàn mọ chẹ́ẹ̀kì ìgbàgbọ́ rẹ̀ tó rẹ̀ ti ń ṣàìdá tí ń dẹ̀sìn ọlọ́run bá rú o sì ní ìkórira fún nínú ọkàn kí wọ́n mọ kíyèsí ara yẹn so lórí pẹ̀lẹ́ yìí iná ni ó fi jẹ́ pé irú tí mo dírò ń ṣe yẹn gbogbo ẹni tó bá ń jẹ ẹni tó mẹ́sìn ọlọ́run ó gbọ́dọ̀ kórìíra rẹ̀ so ṣe wá rí bí ó ń kálukú bí ó ṣe àdírẹ́sì ìbínú yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣẹ́lí tó ṣe kókó fún wa òun ni pé kí ọmọ kọjá àlà ọlọ́run lórí èèyàn sọ kí ọ̀rẹ́ ẹni tó ń sábúrú kó dé lẹ́bù kéèyàn ó bù lẹ́ni tí yẹn mọ̀ pé èébù rẹ̀ ẹni tí yẹn lè bù ni bí wọ́n nísìn bí wọ́n bí èèyàn jẹ́ àbúrò yẹn nísìn àbọ̀jì ọmọ yẹn ń ṣe nǹkan tí ò dáa yẹn lè bù dáadáa ìsìnkú irú wáyé lórí bù ló yìí sùmọ́lé má lọ sọ bẹ́ẹ̀ fún ẹlòmíì tó bá ń jẹ́ àgbàlagbà tí mo sì mọ̀ pé wọ́n rí ibú náà ní wù tó mo sì lè sọ bẹ́ẹ̀ fún ẹni tó bá ń jẹ́ bóyá burú àbí nǹkan kan sì ní. sọ ẹlòmíì ń bẹ bí mùdírù ti òun rí i pé ọ̀jọ́ méjèèjì dúró ebùkún pè ọ́ ní orúkọ kókọ. ṣẹ́gẹ́tẹ̀ báwọn. irú ẹ̀ ẹni tó pe ní ajá agége ti ń gbó ajá gègé ti ń gbó sumi ẹlòmíì lè rí kó burú àmì mi ò èmi ò rí kó burú pẹ̀lú tí wọ́n bá gbé ntẹ́nu yìí ṣe ní òsùn wa ẹni tó ń lẹ́nu tó ń pe sọ̀hábà ní òpùrọ́ tí ń pe àbúrò rírà pé òpùrọ́ ni ṣẹ́dàkùn ṣérú ẹni yẹn kódà tí ìtẹ́yìn bá tó ń bẹ tó bá ń jẹ ajá tó tún wọ́ọ̀sì jájá lọ tí wọ́n bá pè é mi ní bẹ́ẹ̀ nìyẹn bú mi ní bá mi bá mi sọ pé ó ti ṣe tó torí pé kí ni bọ́n bá bú bàbá wa kankan pé kí bàbá tó bí wa ni wọ́n ń bú tó bó láti rè áàpù pẹ̀lú ẹnìyẹn ṣẹ́rí tó bá yẹn lọ́jọ́ ni pé àwọn tó láwọn tó ń súnmọ́ àgbọ̀yé súnà tó wá sọ yóò di iṣu láàrin ara wọn ìkẹyà ah ẹ eh, dr fọdùlù bá máa pè ní ajá bàbá máa ṣe kí nìkan bàbá ah, ah kí ni ká wá pè àbí tọ́ ẹgbà tẹ́lómi pé ní kèfèrí kí ló tẹ̀ jáde sí yẹun náà kó wọ́n pè ní kèfèrí ibẹ̀ nìkan ti pè ní kèfèrí darí èmi gan kèfèrí ní lọ́nà tèmi báyìí náà lọ́nà tèmi gan mo sùn àìpẹ́ lú ìgbà tí mo ti rí gbọ́ pé tóun náà fáàm tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìmọ̀ nǹkan pé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wà very careful torí lè sọ fún yín nìsí pé ntí ń sọ kọ́ yẹn tẹ́bá ní oní kò sí ìjáàbù tó ní ẹ̀yìn mi sọ pé kò sí ìjáàbù mo ní kì í sọ̀rọ̀ yẹn ní ẹ̀dá kù ṣé ẹ̀sùn níwò pé ah, ọ̀tọ̀ tó ní sẹ́ni yìí tó ń wí yìí bọ̀ tẹ́lẹ̀ yìí ó náà fáàm olóńpẹ wa olóńpẹ àbúrò rẹ̀ ló kùrọ̀ ó mi pé ó ní étrẹ́dì àwọn sọ̀hábà lẹ́yìn ọlọ́run ti jẹ́ kílẹ̀ pé lè yàgbé kéèyàn pé kó gbó kọ́ńtẹ́nà bá lè pélé yìí ìyẹn ò lè bá yẹn jà lélẹ̀ rẹ̀ ó ti fẹ́ràn lérí pé tó bá rí pé ah, ẹnì yìí ní tó lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ tó ń lò kó fún un torí bóun gẹ́sì wa kò sí tí ò lè pè yàn sí tí ò lè pè yàn so káàmù ẹ̀sà àbòsí fún un dé náà ni àbòsí ni pé kéèyàn máa sọ ohun tí ò sọ kéèyàn máa parọ́ ohun tí ò wí máa ń sàbòsí fún un dédé tó bá rí gẹ́gẹ́ tíráì láti kó tirẹ̀ kó ti sọ ló bá fẹ́ sọ léyìn so kò yí òjìnlálẹ̀ máa gbà bí àwọn gbàgbà ọtí láàrin ara wa tí wàá di pé wọ́n tó wá kún sí Facebook tó wá tó ń ti oúnjẹ tó ń fà ṣe ẹ̀ bá mọ́tò báyìí bá mọ́tò báyìí bá mọ́tò báyìí bá mọ́tò báyìí nítorí kí ni kọ́lá tó bá ní ọba tẹ̀ lákìyèsí pé abẹ́ ah, ah, ọ̀rọ̀ tẹ̀ sọ yìí sì le o kò sí kò sí tó burúkú